وخير الأدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف عبادة الله سبحانه وتعالى تتون دائما وسيدي أني أم بأمانه tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa ká kí ó jẹ́ kí a bá ìjókòó náà níbi tó lérè kó má dálò àláyà kó fi ṣe sábàbí oríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá fún wa a bá ọ̀rọ̀ lọ lórí tọ́ọ̀bà ìṣẹ́rí padà. kò níbi tí ọba adẹ́dà ọ̀fẹ́ padà wá sí tó ń fẹ́ ajẹ́kóyè wá wípé nínú àwọn ìbádàtì ó wà nínú tó ṣòro jù tọ́ọ̀bà ìsẹ́rípadà torí májẹ̀mú rẹ̀ àti tí máa fi jẹ́rìí sí wípé òdodo ni ti sẹ́rípadà. ìwáṣe yẹn nìkan ìyapa kò níbi tí ọba adẹ́dàá ọ̀fẹ́ ìpele ìpele dájúdájú ẹni tí ń ṣe kúfùrù àtẹni tí ń ṣe ṣírkù ó sẹ́ni tí ń Si, ẹni tí ń ṣe sọ̀ráìr but ìpayà tí ń bẹ́ ń bẹ́ òkè ṣe bí àwọn ẹ̀pẹ̀ mímú ìbínà ló kójọ pọ̀ tó fi di kíni tó fi gélé tè bí ó ṣe jẹ́ wípé ó rọrùn fún yàn kéèyàn máa wò pé ah, ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìn òyìn ò ní dáa bẹ́ẹ̀ náà ni ó rọrùn fún àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kọ́mọ́bìkítà ń pa rẹ̀ tó fi wá jẹ́ wípé tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ yóò fẹ́ ju ẹ̀ṣẹ̀ ńlá yẹn gan náà lọ. bébí àpèjúwe omi nísìn tí ń bá ń kan tó tó tó látòkè tí ń kan sórí àpáta ńgbọ̀ bá pẹ́ kí ní ọ̀sẹ̀lẹ̀ yọ lápá lórí àpáta a rí i pé a ah, ibi tí ń kán sí ọ lápá lórí rẹ̀ débi wípé kò rí bíi ti ó ṣe rí tẹ́lẹ̀ ṣùgbọ́n tá bá wo omi tó tó ní nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ tá a pa gbogbo omi pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tá sínú bọ́kẹ́tì tá sí ara àpáta wọn ṣé ìfẹ́pìtì tí yóò ní yóò tó ti tó tó tó ṣàgbọ́ ayé ló fi jẹ́ wípé a lè máa fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ kéékèèké ṣùgbọ́n láti gbà látara wípé èèyàn ò tún bá kú ọ̀nà rẹ̀ ó ń dàgbà ó ń dàgbà ó ń dàgbà tá a sì mọ̀ yìí pé. ẹ̀sẹ̀ kan máa pe ẹ̀sẹ̀ míì ni bó ṣe jẹ́ wípé iṣẹ́ rí náà wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń fàṣẹ́ rí mọ́tẹ̀lẹ̀ ẹni tó yẹ pé kò yí wá rọra jókòó níbi tí ti ń ọba adẹ́dà gbólóǹkan méjì ọ̀tà sí létí kò sí ọwọ́ náà ní rẹ̀ bọ́ bá fẹ́ ṣe àyàkókò nàkígà ẹ̀rí ọkàn ti máa jẹ́ ọdẹ mọ̀ wípé òun fẹ́ òun kọ òun fi bí ilẹ̀ ìjọka kí lòun gbalẹ̀ ṣe fún ẹ̀yìn ikú torí pé kẹ́ni kì í sàsọjẹ́ kìí ṣàlọ tí yóò ṣẹlẹ̀ ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá gbé òkú kalẹ̀ kí wọ́n tó sin yìí máa tó gbólóhùn yẹn ya ikhwani ẹ̀yin ọmọ ayá mi limithli hadha fúnrú ọjọ́ òní ló yẹ kó múra lẹ̀ torí pé kíni kò ní opportunity láti ṣiṣẹ́ kankan mọ́ nísìn àfi tó bá ti ṣe é lẹ́sẹ̀yìn náà ló dẹ̀ fi jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n kì tí ò ní ra àwọn sàbẹ́lẹ́tì ẹ máa ṣèrántí kú ẹ máa ṣèrántí kú ẹ kí òun ibi ìgbà tẹ́ ẹ ní kí mi mà gbogbo bùkátà ẹkọ sọba dẹ́dà wájú kí ni bùkátà tó pàtàkì jù dẹ́dà máa lé òní wípé kó sẹ́ni tí ó fi dá wa ìdí tó fi dá wa